manager àwọn fẹ́ wọ studio nìyẹn ṣé ó sì bí. sísanwó pẹ̀lú àkíkè ìsanwó òkèlè ló sọ. ṣé o máa ti lé ibà. èlò ló fẹ́ fún ẹ. àwọn yóò rè wọlé ìrọ́lù pa. ó tẹ́lẹ̀ eh, bọ́ọ̀lù náà ó jẹ́ kí wọlé. bàbá wà lé bọ́ọ̀lù bàbá tako bí láti lọ́dún. ọgbọ́ ọ̀gá mi abọ́. àdàbà wọlé ni tú sọ̀bù má ti lọ́sọ̀rọ̀ yìí. tó bá sọ pé ẹ pé dàgbà sí báyìí. sẹ́mi wọ́n kẹ́ wọ́n fẹ́ manager. wọlé wọlé wọlé. àbẹ̀sí wọ́ àbẹ̀sí wọlé. ó sọ̀rọ̀ jẹ́ mbàsí mọ́níjà. ṣé burúkú ni bọ̀bọ̀ mọ́níjà yìí. wọ́n wọlé bọ̀ wọ́n wọlé bọ̀. Ah, wọ́n wọlé kíá. wọ́n wọlé bọ̀. wọ́n ṣì bọ̀bọ̀ yìí ṣá. oh my god ah, really. ó dílé mi ni. Ah. ṣé kí wọ́n tún máa sanwó kó tó máa wọlé ni. ó yàn jọ ó yàn ó yàn táàbì ìṣẹ̀lẹ̀ wá gbà yìí. òòlù àlù àwọn kọ́sítọ́mà ti yín làwọn ń wá nìyí àwọn òwò lórí ìlú èèyàn nìyí. wá gbà yìí wá gbà yìí wo bọ̀bọ̀ ló bá lọ. o ti bá o ti bá ti lọ o ti lọ àrí o ní sórí rẹ pé iṣẹ́ ah, ti bá jẹ lọ́nà fẹ́ jẹ ni ibi tí máa wọ̀ lóyún bọ́bẹ̀ fẹ́ máa wọ̀. o máa ń gbìyànjú. ẹ ìwọ tí màá ṣe máa fẹ́ lọ́wọ́ kò má jẹ iṣẹ́ títí bá gbé fún ẹ ṣọmọ tí ó yí kúkú lè dé bẹ́ẹ̀. oṣù ọ kó má kọmọ rárá ọmọ àlè ló fẹ́ máa jẹ iṣẹ́ tẹ̀mí jẹ́ fẹ́ máa jẹ́. wàhálà wọn lè fún àgbo tó ti tún. mánéjà láàbì sẹ ìtàbí sínú o gbọ́dọ̀ ṣe kí o ti padà yìí kó má kọ bẹ o ti padà. yìí àgbà yìí àgbà yìí láyé. lára ṣáà balẹ̀. ó wà dáadáa. Ah, yóò dààmú yín. ìké ńlá ló wọ́. Ah, yàrá bó o ní. kí wàá ní kí lóye tó ń yọjú. Ah, ẹ mo àwọn gbúdọ̀ máa sáfíìsì ní ọ̀gá mi. kó o fún mi jàre lè lò pa lẹ́nu. àjẹ ah, ti ẹ̀bú bàjẹ́ lẹ́nu àjẹ ẹ̀bú bàjẹ́. mo trust ẹ torí ẹ ni mo ṣe yàn ẹ gẹ́gẹ́ bí mánéjà mi tí mo rọ pé o mọ ṣẹ́ ẹ bí iṣẹ́. ẹ wò ẹ wò kẹ tún máa wá wò ó gbogbo àwọn abuké àwọn arọ tí wọ́n bẹ ní sáàbò gbogbo pátá mo ti lọ ìfáìtì wọn nígbà tó bá. wà ṣọlá ìbúrúkú ni tó pé mo wá ń gbọ́jà káàkiri yẹn ní pé kó máa kọ́ àwọn òwò wá bá mi. kó wúlò máa wọlé mi. owó wo ló ń wọlé wá fún yẹ òṣè mú yẹ wá sí ilẹ̀ pọ́ àmọ́ṣẹ́. Ah, ah. ti padà yé mi báyìí. bá mi lé. ee eh, mo gbé kí n bá yín lé ẹgbàá mi. bíbá yìí ó fi street wálẹ̀ ó change environment change over èsì wàhálà èmi gbogbo tó bá ń lọ báyìí má máa tẹ̀lé ẹni <laughs> it's good it's good better tẹ́ máa fi jáde nǹkan nìkú bíbá yìí èmi máa di owó sí bíbá yìí ní bẹ́ẹ̀ pẹ́ jù mí tẹ̀ wọ yẹn èso tẹ̀ lówó lọ́wọ́ tó máa gba room tó pọ̀ ni gbogbo four hours ṣé ló gba four hours kò lè gba four hours latest two hours ẹ̀ bá mi bí tiwantiwa. <laughs> kí n ṣe wá ní gbogbo fún mi tó wọn. ọmọ wọ́n ràn yín máa ní báwo ni mi ṣe ẹ lórí. ọmọ pé ló máa ń bínú kan ní ẹ̀ta tí bá fẹ́ wá rí yé mo trust ẹ yé. ẹlẹ́ẹ̀kan mo máa kú síbẹ̀ náà síbẹ̀ náà. Àbí ìsìn.

tó bá ní òyà wèrè wọ́n òyà wèrè tòun olú ẹ̀ ẹ̀ nítorí tiwa náà ní gbogbo ẹ̀ kọ́nà sí ẹ̀ àfíìsì tó wá wá ìlú ìbáyìí ẹ ó ó ẹ ó ó sílẹ̀ bá bẹ́ẹ̀ ni ìnà ọ̀rẹ́ mi jí. wa àdúpẹ́ o yìí ó ó rí gbà mí gan ni ìgbà mí gan change ó rí oníkí gbogbo ẹ change. ọ̀rọ̀ alájẹmásùn tí mo gbà ló gbé mi wá sí báyìí ọ̀làdẹ ni mo dẹ gbọ́dọ̀ dá tí n bá rí dẹ bóyá máa ń ṣe wọn ṣé fẹ́ kọ́ pa mí ni àwọn fẹ́ kọ́ mi mi lọ owó ló fẹ́ mi èso tó fẹ́ tẹ̀mí ṣe wá bá ẹ kó jọ kó ràn mí lọ́wọ́. o ṣe ọ̀rẹ́ mi o ṣe ojú tó kúkú fi ń wò mí nù ìwọ náà wò bàbá yìí sì kò síṣẹ́ kankan lọ́wọ́ ẹ̀ yálà ìyá ìyá sẹ́lẹ̀ ni àti ẹ̀ fi ń jẹun báyìí olóhùn tó ìlà òjá láti la fi ń jẹun kó lóun ṣàánú wa ni. ìtúráyà má gbé ẹ má disappoint ọ̀rẹ́ ẹ ọlá ni mo máa sọ ṣe fẹ́ wá wọ́ mi lé ni. wọn ń lè mú ẹ ṣùgbọ́n alájẹ má sùn. ẹ tó bá dẹ̀ sùn lórí ẹyọ kan tó ń fi ṣe yan náà lágbára ọlọ́run títí dá yóò náà ọlọ́run àṣẹ wọn ò lè wá wọ ẹni tó ti lọ́kàn balẹ̀ báyìí. ọlọ́run là ń fi lọ́kàn ọlọ́run gbọ̀ngàn ní kábíyèmọ̀ ọlọ́run tó lè ṣe ìrọ̀rẹ́ mi wọn kò lè dìsà kọ́. ẹ filẹ túráyà túráyà. kí ló ṣẹlẹ̀ gangan. ó bá sọ́mi yé bàjẹ́. ibo ni àbísí wà lẹ́sẹ̀. ó lọ síbi iṣẹ́. ó lọ síbi iṣẹ́ mm. tó dẹ́ lójú gidi. ó dá mi lójú ibi tó dágbére bẹ́ẹ̀ ni. pé ibi iṣẹ́ ló wà. ibi iṣẹ́ gidi. ó ti dá. àfíìsì ó wà lọ́dọ̀ tiwa. kálẹ́ńdà tiwa. tiwa tiwa àfijú aṣẹ́wó tó káàkiri gbogbo àgbàlá yé. tó pariwo rigirigirigi tó ah. aláìtọ́rí tó. lambebe hmm? lambebe hmm? nǹkan tí ojú ẹ bá rí ni kò sọ o mi ò fẹ́ wàhálà o ó ṣe é pìrì lára yìí o. ó dẹ̀ kó mọ̀mọ́ tá à ń pè ní tiwa yìí ọmọ tó dúdú tó sin gbọ̀lẹ̀ ọkọ tó bá ti gbámú kò tún rántí lé mọ́ ni ta ló jẹ́ tiwa tí mo sọ pé mo ò ṣe ó dà pé orí ẹ̀ yìí ó mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ó mọ turaya náà ó mọ pé turaya ló lè tayà nínú ọba gúnṣogúnṣo láyé ìwà gọ́mọ̀ ìpè mi gangan lọ́ba gúnṣogúnṣo ta ló ń jẹ́ tiwa ayé tiwa máa bàjẹ́ ni mo mọ̀ ìpè irọ́ ló ń pa ládébí irọ́ ni ládébí pa tó bá dá ẹ lójú ya mú mi débẹ̀. ẹ ẹ dúró ìyá àdíjà gbà sẹ́ni mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n bọ́ta láti inú òtẹ́ẹ̀lì báyìí kí ló ṣe yín lọ́jọ́ yín ni. àwọn ti bá yẹ jẹ bọ́sẹ̀ wà yìí ó tún lọlé pàtú lọ́lọ́ fúnra bọ́sẹ̀ wà yìí pàtú. ọ̀rẹ́ mi ó má bọ̀rọ̀ ẹ tí a lọ síbẹ̀ ṣèjì ṣèjì bẹ́ẹ̀ lọ wà ṣèjì àwọn ọmọbi tó wà. ẹjọ́ bẹ́ẹ̀ ẹjọ́ ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ. ẹjọ́ bẹ́ẹ̀ ti lọ ẹgbẹ́ mi lọ sọ́dọ̀ tó lọ ṣẹ́ gbọ́ ilé ìtura ló máa wà. inú wèrè lẹ́sẹ̀ náà máa jẹ ìlú ẹ̀pẹ́ ní òbílẹ̀ mọ́. o máa play o rárá o máa play o máa play torí mo bá nílé nu ẹ̀mí o bí mo play. àní mo ti lu yọ mo ti fẹ́ lu ṣe léṣe. sọfẹ́ kó lù mí kó kí dojú bolẹ̀ yóò gbọ́ ni. gbàǹgbẹ̀ fún wàlá ó ṣọ̀pù máa lu ọmọ yìí. gbẹ̀kùn sẹ́ẹ̀. rárá o ẹ so iṣẹ́ tó ti pẹ́ ni wọ́n lọ jẹ. bẹ́ẹ̀ ni dàrẹ́ rẹ̀ ah, oníkìlọ̀ fi step down ah! ayé inú ò ní rárá rárá wọ́n lọ fi yan step down láì tó gbogbo. wọ́n bẹ̀rẹ̀ sí i. àwọn ọ̀dà níbo tábí olórí burúkú ti wà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó burú lórí burúkú tó pè tiwa. ṣùgbọ́n ẹlẹ́yìn ló sọ yín pé tiwa ẹlẹ́yìn ló pè ní tiwa tó wọ̀ ṣe ó lè mọ̀ ọ́ ṣe ó ti ṣèrè ó ti ṣèrè ó ti fẹsẹ̀ kọ̀ torí pé òun mẹni tó dín pẹ̀lú bò máa jẹ́ kó mọ̀ ẹgbẹ́ mi gbọ̀ngàn lọ́pọ̀ ní túráyà àti àwọn ẹ̀yíká wà á gbà ìpè kakínú bìlẹ̀ yà mọ́ ah, kí ló ṣẹlẹ̀ ní kí ọdún tó mọ ikọ̀ ẹ̀jẹ̀ yẹ ẹ̀ṣù rẹ̀ o ẹ̀ṣù lẹ́lẹ́yìn o.

ìwọ jẹṣẹ́ ọkọ tèmi àwọn olórí burúkú máa ṣàǹfààní bíi tiẹ̀ tó jẹ́ pé wọ́n tó sẹ́ẹ̀tì nígbà tó ń ṣe kíní yẹn fún ẹ àwọn olórí wa ṣe gbégbó ìfún un ṣùgbọ́n mo mí ni mo mí ni láti dín pẹ̀lú ẹ̀ mo lè máa ṣe kékeré fún mi tí mi ìbá wọn kọ́ mọ gbogbo orí burúkú tọ́bi sáyé pé wọ́n ṣe yẹn àwọn ìgòjà ẹ̀jẹ̀ wọ́n ní ká ìlú àti ọlá ẹnìkẹ́ ìjẹ nítorí mo ti sọ ibi màá jẹ́ kó mú màá jẹ́ kó rí mi wò bí irun olórí burúkú wo ẹ̀dá ẹ̀dọ́là o tọ́ba ló kọ̀là ó kọ̀là ṣòro lórí burúkú eléṣà pàdé tiẹ̀ mò ń lọ bóun náà lé mò ń lọ bá ń lé ilé là ń lọ bá ẹ sábà ẹ sábà fi láyé ìwé olórí burúkú òní bó ṣe dúró ó ti ń sọ àṣẹ wọ. ìwọ ṣé o rí pé adójú ti ni ọmọ ni ẹ ẹ abájọ ìgbà tó ti sọ fún mi wípé o kàn ní kọkàn lọ jẹṣẹ kan lẹ́lẹ́bẹ̀ẹ́ ni mo ti wò pé ayé wù wọ yìí iṣẹ́ lẹ́lẹ́bẹ̀ẹ́ so iṣẹ́ àdúgbò ni wọ́n ń jẹ́ iṣẹ́ àdúgbò ló ń tọ́lá ọlọ́run ó ti wá rẹ̀ ní ìjẹsẹ̀ wà jẹwu irú yẹn ló ń jẹ ó yẹ kó gún ẹ pa ni. ọ̀rẹ́ mi dákẹ́ náà máa fún gẹ̀yìn lọ́rọ̀ sọ mi náà. ẹgbẹ́ lórí burúkú sọ̀hún ẹ̀rọ ọlọ́run àánú yín dẹ̀ ṣe mí àánú yóò tiẹ̀ ṣe mí rárá ẹ́ ìwọ́n bá tiẹ̀ máa ṣe dọ̀tí ó tún lọ ṣe sáàrin àdúgbò kí lè fà ní èjè náà nígbà tí wọn lù wọ́n advice ẹ̀ ń sọ pé kíní kan ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ ẹ̀yin méjèèjì aṣẹ́wó náà kan ni àtàṣẹ́wó òkèèrè àti títílé ìkọ̀kọ̀ náà kan ni òun ṣe aṣẹ́wó náà lẹ́jọ́ ń ṣe àtòyìn tì nǹkan tó jẹ́ kí òun náà má nìṣẹ́ ó wàhálà iṣan rẹ̀ gan kò wúlò mọ̀ òun la lu ẹ̀ ń tẹ́ hò lórí lórí snooker lásán ọlọ́run ló mọ gbogbo tó ti fara ṣe náà ní àtòkèrè àti sálẹ̀ wọ́n hmm. sọ yẹn fún mi mi ìfẹ́ gbọ́ o kí ló sọ ẹ rọra báyìí náà sọ sọ káàdì kan ló ti tù mí o má gbọ́ má sọ nǹkan mi bí yìí o. wa ọ̀nà bíbá ṣáà máa ń da gbé kiri ni. ẹ̀lú sẹ́ksì báyìí ni. ẹ̀lú ọ̀kìn. níbo ló lọ. ẹlẹ́kọ̀ọ́. ẹlẹ́kọ̀ọ́. wọlé wọlé àgbà níbo ló lọ. mo fẹ́ dé iwájú bẹ́ẹ̀ mo lọ. ṣé o bá lọ sẹ́mẹ́ntì. ẹ ó rí àná nípa ọjọ́ iwájú. ẹ gbà mí àjọ dúró bí àjọ sọ mọ́tò wọ́n dẹ̀ gbé nìkan lọ ah! ẹ̀yin gangan la já sáré owó ń jóná. ṣe mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n á ní àjọjẹ òdù tẹ́nìkan ò bá ní every time mo dẹ̀ máa ń bá yín sọ̀rọ̀ pé ẹjọ́ ẹ ti ẹ̀ ṣàánú mi náà ẹ má fún mi lẹ́jà jẹ náà ẹ kọ́ èmi náà mọ̀ ṣe ń pẹja ó bẹ́ẹ̀ kí n tèkọ̀ ọ̀rọ̀ mi serious. ń bá a yọ owó kò sí bá a lè fún ẹ lóòótọ́ ló sọ kò sí bí a ṣe lè fún ẹ lẹ́jà. kò máa jẹ́ tán ni ìwọ ló fọ́ọ̀mù náà the last time tí mo ní pé kó wá bá wa ní orí omi lọ́dọ̀ ṣínà ọ̀kọ́lọ́mọ ò wà náà. Ah, báwo ló ṣe máa sọ pé kí n wá bá lórí omi tó mọ̀ pé mo máa ń bẹ̀rù omi mo ní fóbíà fómi náà ah kò ní dákúlù ẹ lọ bómi lọ. o ní fóbíà fómi. ẹ jẹ́ ká ṣe lórí yanrìn. má dọ́rẹ̀ mi lóhùn ṣe bó ṣe bí ọmọ bọ̀tà yóò mọ̀ sí bí ọmọ bọ̀tà tó bá fún lẹ́jà ń gbọ́ bá jẹjà tí kò yẹn bá yó kò ní mọ̀ kó yẹn jà kọ́dọ̀ ẹ kó máa fún. ó dé ìlú tó ń sùn. hello ok o ti wá mẹ́ẹ̀ hold on mo ń hey guys ẹ fún mi few minutes. ah business wọ́n máa wo tiẹ̀ eh. àdúgbò jíjà ẹja ò já àmọ́jọ́ eh. ah, tó máa já ẹjẹ́ lọ gbé làjà tó lè já. ṣe business kọ yẹn. <laughs> business o ọkàn délé ni bẹ́ẹ̀ náà ṣe business o ọ̀sọ̀ business dá sọ́gun. wọ́n àwòrán.

nǹkan burúkú ṣẹlẹ̀ ń bì í. burúkú kẹ take time ọ̀rọ̀ tó sọ yẹn o nǹkan burúkú kò lè yé wọ. ìgbà wo ló fẹ́ jà. Ah, jẹ́ ká máa sọ̀rọ̀ business tá à ń sọ lọ. kí ló dé. tèmi tèmi àwọn ọmọ tí mo bá ń bíbà bí ìjẹrin àbí ìjarun yẹn báwo náà ṣe jẹ́ sí ẹ gangan náà. àwọn ọ̀rẹ́ mi hmm. ẹ ẹ tí wa ọ̀rẹ́ mi ni wọ́n náà olórí burúkú lọmọ yẹn. bẹ́ẹ̀rẹ̀. wá ọ̀rẹ́ nìyẹn àbí ajá lásán àbí sunwó ná ibi tí mo ti ń bọ̀ ń sìn tó bá rí ọmọ tí wọ́n ń pè ní ọ̀rẹ́ yìí tó ń wọlé tó lò ní breakfast táwọn fẹ́ lọ jẹ láàárọ̀ kùtùkùtù ojú mi náà ṣe mu wàbá tí ọ̀tán lọ kún tó wọ àkísà wa tó lòun wọ aṣọ aṣẹ́wó lọ̀rẹ́ ẹ̀ ṣe aṣẹ́wó ni ọ̀rẹ́ tó bá rí aṣọ tó wọ àkísà ló kó sí tínú ẹ̀ dùn abájọ náà mo sọ náà tí mo ti rí wo náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ti mú àǹkárá owó iyebíye tó ti péye sí méjì wo jẹ́ kí n sọ fún ẹ mi ò ní fún ẹ láyè láti ẹ̀ ti rojọ́ mo á fẹ́ kìlọ̀ fún ẹni gbọ́ mi kó dẹ̀ gbọ́ mi tó ti ń gbọ́ dáadáa sọ̀rẹ́ mi mo mọ iye dọ̀bálẹ̀ tí mo dọ̀bálẹ̀ fáwọn fámìlì ẹ̀ èmi mo dẹ̀ mọ iye owó tó gbà lọ́wọ́ mi kí n tó fẹ́ àwọn ọmọ olórí burúkú yẹn mi ò fẹ́ rí wọn pẹ̀lú ẹ̀ mọ́. gbogbo ìlànà tó ń ṣe òfẹ́ kán jẹ́ kó mọ̀ kókó má bàa sọnù ni ajá tó bá ti gbọ́ fèrè ọlọ́dẹ òkè sọnù jẹ́ kó mọ̀ wọ́n tó ń faṣọ dà. ṣé kí ló bá dì nínú style. kí ló bá dì nínú style ojú ti bá tún rí ìṣẹ́gi lọ́rùn àbáṣọ tó fi ń jọ ìlú bọ́. àlejò ká bọ́ lọ́run lé. kí ló dé báyìí báyọ̀ àwọn géòzì gan náà ìsọlẹ́nu wọn pọ̀ jù ọjọ́ òlèmi àti wọn gan ti rí ba gbẹ̀yìn. Ah, ìṣẹ́gi ọkọ ẹ̀ ó sì yá nìyẹn. afa aṣọ apá. ní òun pé kí n wo programu tó kí n tó máa lọ ṣọ́ọ̀bù mi kí n tó máa lọ ṣọ́ọ̀bù mi ok mo fẹ́ sáré dé ìgboro mo ń bọ̀ tó mo padà wọ́n sí. padà wá sí bí eh, padà ẹ eh, kí ló dé owó tó promise mi lára mi. ìyàwó ẹ mi sọ fún mi mo ta àwọn kíkan sí ìgboro ètò ọgbọ́n sùn tí wọ́n ti gbà wọ́n ṣe ọmọ ilé tí wọ́n ti gba cash màá kọ́ sí ẹtú ẹ̀ ní kò ju yẹn lọ n kò fún ẹṣin mo fẹ́ lo owó mi ni nà ṣe bó lè promise mi pé máa fún mi láàárọ̀ yìí ah ah. Jùmọ̀yà ṣé ìwọ lè sọ ǹjẹ́ pariwo ni kó lè náwó kọjá dé ṣì gbà iná dé my body tí hmm. understand náà sáà bá dé ìgboro kí paṣu wà ní ìgbowó ẹ̀ fún ẹ ó bá tó nà. ó mọ̀ mí o ó tún fẹ́ kí n pariwo ó fẹ́ kí n gbé ohun yẹn sókè kí gbogbo àwọn oníwọ̀dù àmọ̀ ó mọ̀ ní tèmi gangan sẹ́lẹ̀ kò kí ń sú mi kò kí ń rẹ́ mi. Jùmọ̀yà mo ti máa sọ fún ẹ i no dey like you know bó ṣe pariwo ló bí mi ṣé ojú báyìí lọ ni. ìwọ kékeré tó kiri bí mosquito yìí kí ló ń ṣe ẹná ó kí wojú mi. ṣòye báyìí máa ń jà yẹn tí máa yọ wà láti máa ń wọ ẹbí yọ ní pọ́bẹ̀mẹ̀ lọ. wọ́n ló mú ẹgbẹ́ mi ò jù báyìí lọ small boy might lè ní ó mọ mí náà ó mọ pé bí mo yẹ kéré lásán wà láìtàlẹ́ ó lè dúró kò jẹ̀gbá àti bọ́lá ó mọ náà ó mọ. mo máa ń lo ẹ̀ma pàmò àṣẹ bó ṣe wù. ọ̀rẹ́ ṣe ń sọ bẹ́ẹ̀ ni òun ṣe ń sọ tíráyẹ̀ lọ́jọ́ kan bí tó bá dábì dúró látàrọ ọ̀nà ní ní nǹkan ọmọkàn wá bíbá iná tẹ̀yìn. má bìí járe nǹkan ọgbẹ́ nílé kí n máa bí mi ṣá. rèlè ta ló ń dánú bí ẹ. ìyàwó tó já nìyà. onífẹ́ ìyàwó ẹ. ṣé ìyàwó nìyẹn ṣá. ah, ah. máa sọ fún yín nìyẹn tó bá ní kẹ́ farabalẹ̀ kẹ́ farabalẹ̀ kẹ́ que lọ sọ́jà kẹ́ mú nǹkan tó dá wálé ẹ máa máa rush òun nìyẹn sìn. gbogbo tí n bá ti hàn sùn tí mo ti pa tó yẹ pé ìwọlẹ̀ kí n máa ná fún olórí pípé ni kí n máa fún òun níṣà àfi bí mosquito. anyway just calm down take a chill pill yẹ. ṣe lè mú lè ṣe wá lẹ́yìn ọmọ gbogbo ẹ̀ ni mo kó wa fún ẹ o mo kéré wà ní. so. baby ṣé bí mo ṣe ń wẹ̀ báyìí wàláì mo ti ń dà. oh my god. àná mo ṣe é ṣe mo ti ń dà ni mo ṣe wà yìí. Let's just go straight to the point. We don't need to waste time. Better. Then the reef. Oh yeah, sure. Then the reef. Sure. Trust me now. Ah. When it comes to this, ah. I don't joke. Jesus. Díà. Kí ló ṣẹlẹ̀ tó sùn? Mo rí ọ̀rọ̀ ayé mi náà, àbí ṣé kò tó rọ̀? Ayé. Kí ló ṣayé? Nínú ká rówó lẹ́nu, ká má rówó lọ́la. Ká tẹ̀bà lẹ́nu, ká má rọ̀ bẹ́ẹ̀ fi jẹ́. Oh. sì máa rọ ó sì máa rọ ọlọ́run tó dá wa ó máa kókó tó máa yẹ wa náà ah, dáadáa kí wọn máa dúpẹ́ o. ẹ ẹ báyìí ọjọ́ òun tó fẹ́ ṣe gbogbo yẹn dà ẹ́ gbogbo àwọn ẹbí mi lọ́mọ pé mo wà nílé ọkọ ni kọ́ pé mi sí ìdílé yàtọ̀ ìdílé bàbá kí má lè rọ́wọ́ yọ ah, ìyẹn máa burú díẹ̀ o. condition àwọn family yìí náà ti pọ̀ jù ní sùúrù ní àdásórí gbogbo wọn ní tí ó tó yóò gbọ́ wá ṣe é sùn máa wọlé sùn bóyá sùn sùn àìrò lè jókòó lé mi olùwà. ó dẹ sún sí sẹ́nu. sùn sùn sùn wá bí ìwọ gan-an sùn. ìwọ náà sùn. Ah àjọ wa ní condition ìbàpọ̀ e ni ìwọ náà wàá máa gbàdúrà kó kó kẹsẹ̀ e má da láìfù yẹn ìwọ náà ò mọ̀ pé ìwọ gan làwọn èèyàn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìwọ sábà mi bẹ̀rẹ̀ ó ti yẹ mo ti ń dáwó yẹn lé ní tèrè tèrè tó bá ti jọ máa kó wá fún un. fún wọn pé kán ṣe lè sùúrù díẹ̀ fún mi èmi gan ń dá owó yẹn jọ ní ẹni tèrè èjì tèrè ni ó máa tó pé tó bá dẹ̀ ti pé máa kó wá fún wọn jọ ń torí ọlọ́run mi bẹ̀ wọ́n má jẹ́ kán gbé lọ fẹ́ lómi mo ti bẹ̀ ẹ́ máa jẹ́ nìyẹn kò ṣe ni ni mo ti fẹ́ sọ̀rọ̀ kan létí àwọn ọ̀rẹ́ mi lọ pè mí sí wọ́n ní àwọn máa ṣubú pé ìyá ìyá òun kú. two hundred and fifty thousand. ní aṣọ tó ń mú. ẹ kàn lọ wọ kí n tèmi. kàn lọ wọ wọ́n mú aṣọ èmi náà fẹ́ bá wọn rà ń bẹ́ẹ̀ ni wọ́n máa ṣọ two fifty thousand ìyẹn ni wọ́n sọ fún nísìn ah, <laughs> owó máa ti wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ fi ra two hundred and fifty thousand gbọ́n tó sọ lẹ́nu ìyá ìyá ọ̀rẹ́ ẹ kú tí ìyá ẹ bá tún kú ẹ tún máa ṣọ ah, ah, ìyẹn ti jìn jù kó má lọ sọ ipa tí ìyá ìyá kò di dandan kó lọ. wọ́n ṣe aṣọ nìkan pẹ̀lú jewelries pẹ̀lú bàtà pẹ̀lú pọ́ọ̀sì ọ̀tọ̀ mú ni two fifty. gbogbo ẹ̀ lápapọ̀. ẹ̀ẹ́ ṣé wò lórí tó ń ro ni ò ní orí tó ń ro for once èèyàn mú aṣọ two fifty thousand àwọn ò lè mú àǹkárá one two tó máa tún pín nǹkan tí wàá gbé bọ́kẹ́tì wálé. àwọn yorùbá ní fọ̀rẹ́ ẹ̀ mi kí n sọ orí èèyàn tó jẹ́ àwọn àwọn èèyàn ìṣọ̀rẹ́ àrùn gún ọmọ ni wọ́n ṣé mi ò ti tiẹ̀ ní kó má bá wọn rìn mọ́ àwọn tí mo ní o má bàa mọ́ ló tún mú patí tó tún fẹ́ jù lọ ìṣe ti lé tiẹ̀ ni. ẹ ẹ báyìí wọ́n máa níbi tẹ́gbẹ̀yàn ọlọ́run má yẹ kéèyàn lọ́jú bẹ̀ ẹ́ tó ṣe mú aṣọ kan náà lọ́jọ́ wo náà nìyẹn tí mo yẹ sọ fún ẹ ó ní ṣé lè náà tí ò tiẹ̀ tún wọ́n ju two fifty thousand kí ló dé tó yẹ pé tí n bá gbélé wa kí n má ṣe tí n bá gbé tọ̀hún wa kí n má ṣe kí ló dé gan-an. jókòó ẹ. ẹ ẹ ìwọ ló yìí mi. o ti rí mi lẹ́ẹ̀ náà kó tó fẹ́ mi. alátúnṣe ló màmá túnṣe. mi ò lè kí n ṣolè owó tó gbọ́ pé mo ní mò ń dájọ yẹn mo fẹ́ fi ṣe bísínẹ́sì ni olùṣiarẹ́ òrónú ó fẹ́ ṣí ṣọ́ọ̀bù ni kó wá bá mi gbà ẹnjọ o bá mi wáyé báyìí o ká ṣọ́ọ̀bù wèrè ara ẹ o sọ pé sẹ́yìn two fifty yẹn bá a mú kí n fowó kun kí n ra márùwá kán máa wá dìlíbà. ẹ̀yin ọ̀rẹ́ yẹmi sí ni mo rí lánàá lọ wá mi lọ ṣàlàyé àwọn ọ̀rọ̀ fún mi ó dẹ ní etí tèmi nìkan kan ló fẹ́ gbọ́rọ̀ yìí. so kó wá lè ní kó wá explain fún gbogbo wa so torí ẹ̀ mo ṣe yìn fáìtẹ̀ wa. ẹ gbọ́ ẹ ṣé mo dúpẹ́ o ṣùgbọ́n ọ̀rẹ́ ọkọ mi ni mo lọ bá pé kí n fi ẹjọ́ ọkọ mi sùn gbogbo bó ṣe ń dójú tì mí ládùúgbò gbogbo ìwà pálapàla tó ń wù pàrà tó dẹ̀ máa dáhùn ló bẹ̀rẹ̀ sí ń throw advances to me. gbígbé bí a ṣe mọ̀ mí ìṣọmọ ìkírí nà. tó bójú mi pé ẹ̀pọ̀ rẹ̀ ọkọ mi tímọ́tímọ́ ni màá sọ pé mo fẹ́ fẹ́ ọ̀rọ̀ yìí wá tójú sí mi pé ah, tí àlá bá máa gbé nìṣọ́lẹ̀ o kékeré náà tún máa gún yàn òun mo ṣe ní kí n sọ fẹ́yìn ọ̀rẹ́ mi pé ọ̀rọ̀ yìí máa tójú sí mi tí bá dúró tó kọ́ fún mi. ẹ yẹ mi sí jẹ́ kí mi sọ kinní kan fún ẹ ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o èèyàn dẹ̀ ń torí nǹkan kan jẹ̀yà torí ọmọ lèèyàn ṣe ń jẹ̀yà ṣó ti yẹ ìyà téèyàn bá jẹ kò ń ṣe torí ọkọ ló ṣe fẹ́ jẹ torí ọmọ gangan ló ṣe fẹ́ jẹ o èmi ò tiẹ̀ ní advice ẹ pé kò lọ bẹ ní anybody ṣó ti yẹ jókòó sílé ọkọ ẹ ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn àbí báwo ni ọ̀rẹ́. mo dákẹ́ tiẹ̀ ṣé gbogbo mẹ́mẹ́mẹ́ léèyàn kíní kan tó ń sọ yẹn èmi ò ní gbà wọlé yẹmi sì wọlé mi bá lọ́rọ̀ ṣòrí gbogbo ilé tó ń sọ pé ọ̀rẹ́ ọkọ ẹ̀ ń tra adversity ẹ̀yẹn tó bá ti gbé wá hàn ṣé o ò fẹ́ kó mingle pẹ̀lú wa ni wo wà náà wo bó ṣe rí nínú ọkọ tó jẹ́ pé wà gan ìyá ń jẹ́ wo bó ṣe rí ọmọ tó yẹ pé ìtọ́ tún ṣe ọ̀pọ̀ nsì gbogbo skin yẹn máa jáde gbogbo bí ah, bébí yóò ṣe ugly girl mẹ́ kí ló wá ń sọ kó wá jìyà lómi yẹn wò jẹ́ kí wọ́n lè mí ní láti bá sọ̀rọ̀ tó bá wò pé ìyá bẹ́ẹ̀ mu lẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu o lè lọ sọ nǹkan tí o lè gbọ́ nǹkan tóun sọ fún yẹn o tó bá fíìmù pé o need láti wà okay as nǹkan tí mo sọ náà ó yẹ kó ti yé ẹ wò ó ṣèjàre ọ̀rẹ́ mi mo mọ̀ pé wọ́n já sí ó yàtọ̀ sí àwọn àwọn wò àwọn báwo wo ọ̀rẹ́ jẹ́ kí n sọ fún ẹ tí ó dìgbà táwa tiẹ̀ sọ fún etí èmi ìlú etí èméjì ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ló fi ń gbọ́n gbogbo ṣe dùn ọmọ tó sì gbọ́lẹ̀ ọmọ tí òwe tó ń dán ẹ́ wò ó má dáwọn lóhùn má dáwọn ẹlẹ́gàn lóhùn o nǹkan tó bá wọn nìkan fẹnu ara wọn sọ ọmọ bọ́ sí táwọn jàre. ọ̀rẹ́ ọ̀bẹ mi kò sí wàhálà tó bá yẹ pé advice tiwọn náà ló fẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá fà wá ń jáde lọ nìyẹn owó ti wà pé a níṣẹ́ méjì ọmọ jáde jáde wọ. níbo ló tún dà. àwọn kò ní pastro ah, ilé ti wà bọ́rìn náà. pastro a lọ ṣayé orí wa ni bàbá sọ fún pàtàkì ọ̀ṣọ́rẹ́ ó lè tún máa sọ mọ̀ pé kò pẹ́ pírìṣ. ṣé ìgbà tó tún máa sọ náà nìyí. ẹ kí lè fẹ́ kí n sọ. tí mo bóyá o máa wọlé o máa chíǹde o máa tẹ̀lé wa. ó ti tẹ̀ mélòó tó ń ti bá yẹn rìn bẹ́ẹ̀ ọjọ́ kan ló ń bẹ̀rẹ̀ àbí. ẹ bọ̀ bẹ́ẹ̀ bí wàá tó máa ṣe báyìí tó bá jókòó sílé owó lè wẹ̀ wálé but tó bá jáde síta gbogbo nǹkan tó ń wá ló máa rí anyway ìwọ ló mọ̀ ìgboro rẹ́rìn sómi ò lè jókòó tí ẹnu lé yìí. àti ẹgbẹ́dọ̀ farawé bọ̀ máa wọlé ṣá a máa bẹ̀rẹ̀ nǹkan ṣó ti gbọ́ sùn síbẹ̀ o. náà a ṣáà fi ṣe ẹ̀ṣọ́ ni mi mọ bí téèyàn tiẹ̀ ti wà kó bá tiẹ̀ jókòó lọ́jọ́ kan báyìí kó ro orí ẹ̀ pé ókè o nǹkan báyìí ló yẹ kí n fi ilé ayé mi ṣe àfi kó máa rìn ìrìn òṣìrìn gbèrègbèrè kó máa wá tí ò sọnù káàkiri. ọlọ́run aṣọ yẹn náà máa jẹ́ kó sọ wọ gbọmọgbọmọ jọkọ ṣé tèmi bá mọ̀ pé mo gbọ́rọ̀ orí burúkú tó fẹ́ bá mi sọ mí ṣé èmi máa wá ẹ wá sílé tẹ́lẹ̀ ni ẹjọ́ ẹ̀jẹ̀ kan tó yẹ pé mo wá sílé ẹ̀ òun ló ṣe pípẹ́ onígọ́d àti máa sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkàṣàkà kí ló pẹ́ pẹ̀lú láìfù mi ṣé èmi mo ní láìfù mi kò gbọ́ ẹ̀ náà. Hmm. yẹmi sí èmi mọ̀ pé ara ẹ kò tọrọ. yes ara tèmi kò tọrọ ẹjọ́ ẹ̀ kọ́. èmi mọ̀ pé èèyàn ọ̀rẹ́ òṣì ọ̀rẹ́ burúkú lẹ́kún tá à ń sìn yín ọ̀rẹ́ jẹ́ pé ó máa dúró síbi kan kí ọ̀rẹ́ kejì kó máa tọrọ jẹ lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ yẹmi sí ó ní ojú kòkòrò ibi tí ọbẹ̀ tó dẹ̀ ti sọ ibẹ̀ ló fẹ́ lọ ṣé ọmọ ọkọ tó ń ṣe ń bẹ̀ ẹni tó ní owó ẹ̀ṣọ́ ọmọbi tó ti ní. ọ kẹ́mi dúró kẹ́mi jókòó kẹ́mi jókòó sísun ìwúlẹ̀ rẹ̀ kò possible ṣé ibi tí mo dé báyìí sí high level ni in fact yóò rí ìwọ̀gàn àti àwọn ọ̀rẹ́ tó kù kó sọ fún wọn kẹ́ lọ dèrò mọ́ gí ìgbàgbé ẹ̀ sí level mi mọ́ ṣó yí ẹ high level èmi wà ń sinmi àti àlejò máa tò mọ́ kẹ́ wọ́n máa sọ̀rọ̀ òṣì orí orí burúkú ká lè mọ pé kò sí tó fẹ́ bá mi sọ̀rọ̀ pé màdé ìbàdàn lé ayé ẹ̀ in fact tó bá tẹ̀ tó rí ẹsẹ̀ mi lé ẹ̀ kò fọ́ ogun mi nímú idiot. pẹ̀lẹ́ ti gbá ajá tó bá máa sọnù lọ́rọ̀ ẹ kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ibi tí màá jókòó sí rè tó tún ti máa bà mí olórí burúkú àtẹnu àṣìírí ó lè. nísòrò tó ń pé kí ló ṣe wọ́n ti ní fún mi jọ. nísòrò náà nǹkan kékeré tó ṣẹlẹ̀ yìí ẹ̀sìn ó ti fẹ́ máa bínú lọ má fi bínú lọ báyìí náà. ẹ ẹ Báyọ̀ sùúrù wo ni mo fẹ́ ni aago mélòó gọgọgọgọ ló fẹ́ dáa àwọn pẹ́rẹ́ǹtì mi wọ́n á pè mí wọ́n á ní kí n mú nǹkan wá ilé ọkọ dẹ̀ mo wà ó ní lè rí ọwọ́ yọ a kò lè possible torí mo fẹ́ fẹ́ àwọn ọ̀rẹ́ mi lọ́yẹ sọ fún mi pé kí n má bá wọn ṣe àbí. ní sùúrù ní sùúrù sórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn yẹ ká gbà pé èṣù ni èṣù ni èṣù ni fúnra mi kúkú kọ́ mo lọ́gbọ́ ọmọ yẹn ló wá mi èṣù ni jọ́ nítorí ọlọ́run yẹ ká gbàgbé ẹ yẹ ká gbà pé yẹn ti ba ogun yẹn lọ jọ́ nítorí ọlọ́run. báyọ̀ èṣù yẹn ló máa ṣí ẹ pa torí kó lè bá ṣe ránu pẹ̀lú wọn jẹ́ máa lọ ọ̀rọ̀ ẹgọ́ ti sú mi ọ̀rọ̀ ò ti sú mi. òde jọ mo ń bẹ̀ ẹ́ ń sìn ní nísòro sì máa dà. jẹ́ kí n máa lọ àwọn ẹgbẹ́ mi wọ́n ń lo réǹjì ń ta èmi ò rí kankan lò. ìwọ náà sì máa lo ohun tó ju réǹjì lọ gbogbo àwọn tó ń rìnrìn tó ń rìn yẹn tó rí tó ń lo réǹjì gbogbo wọn kọ́ o ẹlòmíín bá bẹ́ẹ̀ ó dèrò ọ̀run ó dẹ̀ ní sùúrù. báyọ̀ mo fẹ́ dèrò ọ̀run mo ò fẹ́ dèrò ọ̀run jẹ́ kí n bọ́ sàjẹ́ kí n lọ lò ṣó tiẹ̀ á jọ ṣojú èmi àti ẹ̀ ṣóyé aṣojú èmi àti ẹ̀ báyọ̀ máa gba etí ẹ̀ báyọ̀ máa gba ètò ọtí mímú bí mi o jẹ́ màá lọ ó ti yá yìí olórí burúkú. tèmi tèmi tó bá dé máa sọ̀rọ̀ nígbò fèrè ọlọ́dẹ mi ẹ̀ẹ́dẹ̀ wọ yàrá yín lọ. mo máa gbọ́ ọ̀rọ̀ kọ ọ́ má lè jẹ́ pé bóyá rúmọ̀ lásán ni ẹ gbọ́ ti kú òní ọ̀pẹ ah, bó ṣe ń sọ yìí nínú òun bẹ́ẹ̀ àti pé pẹ̀lú gbogbo fèrèfèrè ọ̀rọ̀ tí mò ń gbọ́ yìí ó dàbí kó ti kúrò ní ọkọ. kò fọ́nù ìwọ ni pé òun rò bóyá ó ti kúrò ní ọkọ nínà ah, ah, ṣé déyàwó kúrò ní ọkọ bí di wọn bẹ́ẹ̀ ni àbó gbọ́ ni. ẹ eh, ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀. kí ni nǹkan tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ tó fi kúrò ní ọkọ. kí ló dé ó ti kúrò ní ọkọ ṣé wo mọ bó ṣe jáde kúrò nílé ọkọ ni àbí kí ló kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ lẹ́nu. aṣọ ìgbogbo kó bó ṣe kúrò nílé ọkọ. aṣèdè wo o ti jẹ tírénìngì. ṣé nǹkan tó ń dùn yẹn mo bá ti wá rí i pé o tún pé àwọn kan jókòó tó ń lẹ́tọ̀ wọn pé bí wọ́n ṣe ń lọlé ayé lélẹ̀ orí mi máa ń dìde ṣáàlì ó fẹ́ lọ máa bẹ́ sí i ó wá jẹ́ kó mo sì bẹ̀ dáhùn. ìyẹn túmọ̀ sí pé ó ti jèrè ọkàn nìyẹn ọmọ òjò àtúbọ̀ wà pọ̀ sí ni àbí babe kí ló fi o. olóyin ti burú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yóò make sense ìwọ ohun ọmọ ọlọ́mọ o lè kó di ẹrù ẹ̀. Ah. ṣeré méjèèjì ẹ ẹ bára yín sòótọ́ ọ̀rọ̀ o ìwọ orí burúkú lẹjọ́ ń wò ọlọ́run má dẹ̀ jẹ́ kẹ́ tira yín pa tòótọ́ lèmi sọ fún yín bó bá wù yín kẹ́ gbọ́ bó bá wù yín kẹ́ má gbọ́. ẹ wo pásítọ̀ mrs ẹ ṣe o. ẹ bàbá òun ṣe máa ń dájọ́ tó máa ń bíyàn mú bá ṣọ́bìnrin náà kọ́ ní ìwọ náà obìnrin tó rí ọba pé ṣé èyí ò ní padà kọ́ ní kókó mọ̀ nǹkan tó ń ṣe. ṣé ó ní nǹkan tó ń bá tán. Ah! mi o èmi ni o ìyàwó mi èmi ni o ìyàwó mi. ṣé ó tọ́ àbí ó tọ́. a máa sọ fún ẹ a máa sọ fáwa àfìgbà ibi kankan serious. gbọ́ ṣé ìyàwó ẹ̀ wá padà di àǹtí mẹ́yìn wá sí. Ah, kódà ó wá jù. òun náà ti jọ́ ẹni wọn. ìyàwó ẹ̀ tó ń pọ́nlé tó ní ẹ me and my wife o my wife o ó lọ àbí ò lọ ó ti lọ kò tún wá lọ lásán ìyàwó ẹ̀ tún wá di chairperson àwọn àǹtí mẹ́yìn wá. sórí pé àwọn àtọ́ ẹgbẹ́ àkọ́máṣe lè shop and clean mouth ṣòro pa gan ni. má dà lóhùn jẹ́ ọmọ ṣe bí ọmọ bọ̀tá irọ́ ló ń pa àdẹ́lẹ̀ òdìdí ọmọ ajá náà ni ìyàwó ẹ̀ tó sọ ó plé ju Messi lọ lórí fídì lọ. ó tún dájú Messi lọ. ọ̀bí Messi ah. ọ̀bí Messi dàbí ìyá ẹ́. Ah, ó bá tán. ọ̀rọ̀ tí olóko mi fi ń sunkún lápárò tí yín fi ń rẹ́. kí lolóko ń wò. àwọn <laughs> máa bá ẹ sọ̀rọ̀ bàmá hmm. ní ìyàwó mi ní o mi àmà wá ẹ̀fọ́ mi àwa tá à ń ṣe àǹtí ẹ mẹ́yìn wẹ́ mú wájú wá ẹ kẹ́sẹ̀ sókè. báyọ̀ bọ̀ ni báyọ̀ ó mọ tó ṣẹlẹ̀ bó ṣe ń wò yìí òun sọ̀rọ̀ sínú mo lẹ̀ ń gbọ́ ó mọ tó ń sọ ẹ̀yin ló bọ́ yẹn fi mí ṣe yẹ yẹ. náà ìyẹn tiẹ̀ kọ́ ìyẹn kọ́ kò dá ẹ̀ fi mí ṣe yẹ. ọkọ mi sunkún làgbàrò tí mo fi lẹ. ọkọ ya wẹrẹ ni. ọgá o. iṣu tiẹ̀ náà ló tọwọ́ tó ń lò. ìwọ náà ò ṣe wá fọ́ọ̀kì lẹ̀ kó máa fi bú ṣù. àmì ìmọ̀ pípé máa rí. ó ṣe tọwọ́ bọ̀ ní òróró jára ẹ jára ẹ. ìyàwó ẹ sọ fún mi náà nǹkan tó jẹ́ kó di pati lọ́jọ́ kiri. ok ó tún ti ń rojọ́ kiri àná. rojọ́ kiri. ẹ̀sùn ẹyọ kan péré tó kà mọ́ mi lọ́wọ́ ní ìhùn ẹ̀sùn ẹyọ kan ló torí ẹ̀ ló kó sí ẹ̀ jáde nulẹ̀ fún ló lọ o. ọ̀rẹ́ ìyàwó ẹ̀ tímọ́tímọ́ ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi náà lẹ́gbàá ń di. kékeré mi mo dúró ọmọ jọ́sí ọmọ breakfast tó sọ. So tó wá ọmọ tó ní orí méjì báyìí kọ́lọ̀ méjì ló wà lágbárí ẹ̀ ni. Ah, àárọ̀ ló wá bẹ́ẹ̀mí náà tó ní ṣe bí òpá mi ni òye mi ò ní àfikẹ́ mi náà jẹ breakfast. ìfà àgbà tó da gbogbo ẹ̀rú mọ́ mi lójú ó lóun ṣẹ̀ṣẹ̀ kó lọ́dọ̀ tún jí gan ni pípọ́ dínà lòun ṣe ní ọ̀dọ̀ tó ah, ah, irú pínkúpín wo lélẹ̀. Ronaldo ni. Báyọ̀ ó kò ló burú ó buyọ̀ ọmọ welcome to the team. ìwọ náà ti di ojú wa náà na àti ẹmẹ́yìn wa nìyẹn o. ẹ wo ọ̀rọ̀ tí yín máa ń ṣe kínní even gbọ́ngbà tọmọ ẹ jẹ́ kó yé ni ọ̀dọ̀ ẹ̀ ló tún ti kúrò wò irú wa wìrì tún ṣe mẹ́. bàbá tó dé dẹ̀ rò pé yẹn ti all right màmá àdúgbò explanation ẹ̀. ok kò sí wàhálà. bàbá mọ̀ kọ́ sí bàbá fẹ́ yà ní bàjẹ́ wa. This is nature. àbáwò. anyway ẹyin boys kó má lọ jẹ́ nǹkan tí mò ń rò tó wà lọ́kàn mi. àwọn abóyè máa jẹ́ ní àwọn àgbàlagbà. òun lẹ̀ ń try láti sọ yẹn wọ́n. ẹ̀sán máa jẹ́ ní àwọn. ṣé tí o dùn ẹ́. mo rí fojú fíù sọkan ẹ̀ <laughs> bàbá àgbàlú tó rò lọ bàbá alákùn bàbá wọn ló tẹ̀lé yín fún. ẹ sojé bàbá àgbàlagbà ẹ sojé ọkùnrin mẹ́ta. anyway. pé fún one million times. nígbà tí ẹ̀yin náà ti wá rí báyìí ìwọ náà ló máa wá lọ sí i ilé ìdíwọ́ àti kan tó fún mi ní half covered half million. bóyá àbáyé sẹ. lọ pa àwọn yẹn wá. mo jẹ́rìí. sáré balùwẹ̀ ṣe é má pẹ́ níbẹ̀. mú tẹ̀gàn kúrò káwa tún fi tẹ̀gàn ṣẹ́rí àìwúlò náà bóyá ẹ ti máa ń wá ṣe fàájì ní ibà ìtẹ́lẹ̀ torí mi máa ń wá síbi ìbà yìí dáadáa. ẹ ẹ a ti máa wá síbi bíi ìtẹ́lẹ̀ but once in a while la máa wá àwa náà yẹ ṣe rí for the first time ni. ṣé lóòótọ́ ló sọ. yeah exactly àwọn ọmọ wa yìí lọ́kọ̀ fẹ́ catch fún ọ̀la máa wá síbi ìbà yìí. àwọn girls tó wà ń bẹ̀ yẹn àwọn ọmọ wa ni under canopy ni everybody wà. Ah, ẹni ṣe orí burúkú ọlọ́run máa dá yín sí fún mi. àmì ọ. now ẹni mi ṣe nǹkan kan pẹ̀lú ẹ ó lè jẹ́ pé tí ẹ̀yin náà bá ṣe ọmọlúwàbí pẹ̀lú ẹ ẹ wò ó títí tí ẹ fi máa darúgbó tí ẹ máa sílẹ̀ wọ̀ ẹ ní ní any regret láyé yín. wow really. Yeah mo fẹ́ kájọ ní díò kan papọ̀ tó jẹ́ pé tí a bá parí díò yìí ẹ̀yin náà mọ̀ pé ẹ báyọ̀ pàdé mo tún ṣe ń bí mi pé ṣé mo mí nẹ èmi àkànní ọmọ oníyàwó mi bí ẹran ni mò ń fọwọ́ sọ kì í ṣe gùn <laughs> yes mo fẹ́ ká ní díò kan papọ̀ tó jẹ́ pé àtẹ̀sẹ́ ẹ wà sọ́sọ́ eh, ẹ yẹ kí n kankan. lẹ́yìn náà bá ṣe ọmọlúwàbí ẹ pé èèyàn lẹ bá pàdé. zero eight one. zero eight three three. one five. eight. lójú kan tó máa rí ẹ̀yin méjèèjì tó máa ní òun ò ọmọ yes inú mi dùn pẹ̀lú nǹkan tí mo rí yeah let's go straight to business <laughs> um, ǹjẹ́ ti gbọ́ nípa nǹkan kan sí àwọn olóyìnbó ń pè ní threesome love making session. you mean three threesome. yeah. you mean one. one. two three country. ṣẹ̀rí ìyẹn ló kéré jù nínú orí tọ́lọ̀ ṣe fún wa bẹ́ẹ̀ ni. Ah, ah, oh, ṣé wọ́n gbọ́ nǹkan tó ń sọ. yes na mo gbọ́ na ó kéré gan ní orí olúwa. that is right. ẹ each and every one of you you you and the ex tí èmi two millionaire. Hey, ẹ má bínú two million yẹn ṣe fún àwa mẹ́tẹ̀ẹ̀ta ni àbí báwo. <laughs> two million naira fún ẹ̀yin mẹ́ta ní lẹ́fù tẹ wáyé ẹnì kankan yín ní èmi mi ìwọ two million naira òun two million naira and the third person two million naira. <laughs> two million. <laughs> ẹ jẹ́ ká sáré pè kẹta wá sí i zá. ẹ má jẹ́ ká rush okay. okay. Um, ẹ ṣì ní opportunity títí níbi ọ̀túnla ẹ jẹ́ ká fix date wa fún ọ̀túnla ẹ̀yin náà ẹ dẹ̀ mọ̀ pé ìdán tí ẹ ti rí olùdọ̀nà kẹrin. ẹ mọ̀ wípé ọkùnrin làdá ẹni tó di àdámú ọkùnrin yóò wọ́n wá lọ gbàgbé wọn. ó má dàgbé mo yọ ẹ sílẹ̀ ìgbọ́sọ̀ akúsọ náà kò ní ìmọ̀ kó tó ṣẹlẹ̀ ṣe èmi àti tẹ́mi lọ sí beach. lábá má dé beach o wọ ọmọ ó ti ní ìsìn ṣe gbogbo fàájì gbogbo ayé la jẹ lọ́jọ́ yìí. ẹ̀ẹ́ so pé ẹ jáde ẹ lọ sí beach ó ga fún o ó wàá lè sọ fún mo bá tiẹ̀ pé ẹ́ nǹkan tó ṣe ni pé ò sí ní lọ́jọ́ yìí ilé dẹ̀ tí wà bọ́ ẹ̀ mo fẹ́ dá nìkan jókòó sílé ẹ̀ méjèèjì sílé one more the funnest thing bàbá mi ti máa kọ́ bá. ògbóǹgbò ah! tó sọ láwọn meat man kan. wọ́n jọ torí ọlọ́run gbẹ̀mí ẹ̀ sàn mo ń gbọ́rọ̀ ẹ̀ lọ́jọ́ ó sọ̀rọ̀. Ah, ó bá introduce business kan sí wa. business yẹn tó máa fún wa ní cool money cool cash owó tí ò là wá láàgùn rárá. irú business wo wá ni. àgọ́ sọ̀rọ̀ sọ gbọ́rọ̀ gan-an ó tó introduce wa kí ni yóò fi introduce wa sí Firison pé ọmọ àjẹ ṣáà but Firison ni. owó yẹn dẹ̀ ṣe kí ni owó yẹn ga tí wọ́n mo ṣe consider pé kí n gbé wálé fẹ̀yìn ọ̀rẹ́ mi. Ah, ọmọ etí máa yẹn sọ hmm. two million naira. ọ̀rẹ́ mi gbọ́dọ̀ tó sọ ni wọ́n ní wọ́n máa fún wa ní two million naira. Ah! ọmọ ìlú máa ṣe each each person each each person ló sọ. Ah, ẹlẹ́dà mi ò ṣe o wọ́n fún mi. ṣé o ṣe pé o ya wèrè ṣá ah, ah, ẹ dúró ní sórí yín burú ni àbórí yín ti blow ó ti blow pátápátá tí ò ní àtúnṣe rárá mu ṣé ẹ mọ̀ pé fúnra ara yín báyìí ẹ ti fẹ́ bọ́ sọ́wọ́ báyìí ẹ ti fẹ́ kó sọ́wọ́ wọ́n fẹ́ fún yín ní two million naira each ẹ̀ẹ́dẹ̀ bàtà yín kẹfẹ́rẹ́ sí i. ẹ ṣé ó wá jẹ́ àpọ̀pá yìí. ẹ bọ̀ kí ló dé tó bá ti ń wíru báyìí. ìwọ máa wíru ti ẹ̀ kí ni problem ẹ ìwọ ṣe fẹ́ ya ọ̀tá owó ti ẹ̀ báyìí. Ah, ìwọ wọn disappoint mi ó disappoint mi ó ṣe máa sọ̀rọ̀ báyìí lójú ẹ ó ti mọ̀ pé kì í fẹ́ gbọ́ kì í fẹ́ gbà ẹ ó dẹ̀ ti mọ̀ wípé òun lọ máa wò kì í ṣọmọ. má bínú mo ń ṣe next time tá bá ti fẹ́ sọ̀rọ̀ pàtàkì ọ̀rọ̀ tó lè ṣe wá láǹfààní. bá a ní máa sọ lójú. òde ìlú àpẹẹrẹ fún two million naira àbí. Ah, a tó yín tì í. orin bọ́ ti ṣe ni bọ̀bọ̀ yẹn ṣe ló kọ́ disturb mi pé iṣẹ́ ẹgbẹ́ tí mo gbé sẹ́yìn yìí pé òun máa máa pò ní ó tẹ̀ dá ẹ̀yìn náà wá ẹ wá wo ìṣẹ̀lẹ̀ à ń bọ̀ láàrí àǹtí yẹmi sí ọ̀rẹ́ yìí lójú ọ̀nà. bẹ́ẹ̀ ni àǹtí yẹmi sí. kí ló ṣe wọ́n kí ló ṣe. ẹ má bọ̀ dọ́lẹ̀ ẹ má bọ̀ kí ló ṣẹlẹ̀ ń sìn. lórí ọ̀rọ̀ yẹmi sí i kí ló ní tó ń sọ̀rọ̀ báyìí ṣé o mọ̀ wípé ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ni ikú yẹmi sí jẹ́ ó jẹ́ nǹkan kàyéfì nínú ìgbésí ayé mi. ó fọ́ mi ṣé ikú yẹmi sí ló wá mú kòkòkò tó tó yẹn ṣé èèyàn kú lójú ẹ̀rí ni àbúgbọ̀n pé èèyàn kú rí ìpínlẹ̀ tí wọ́n kàrà mọ̀ pé èèyàn kú ah, wọ́n sọ bẹ́ẹ̀ fún mi ó dẹ̀ ní kí ló dé tí mo kàrà mọ̀ pé èèyàn kú ah, ah, jọ sọ fún mi láàrin àwa mẹ́ẹ̀ta bá ṣe jọ ń rìn yẹn káwá gbọ́ pé ìkan nínú wa ṣaláìsí olóhùn má jẹ́ ká rírú ẹ̀ o it is not even our portion but káwá gbọ́ pé ìkan nínú wa ṣaláìsí jọ gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara báwo ló ṣe máa fi ẹ́. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé téèyàn bá kú téèyàn bá rò díẹ̀ ẹ a máa gbójú mbẹ̀ náà nìyẹn wàá mi pé kó wá ká sí ìbàyẹ̀ kó máa dá ronú nà áà ah, ah, jẹ́mi sí kú yẹn wá ní pé kí ni ọmọ nǹkan ti máa sọ fún ẹ ṣorí ròdù tó ro yìí má yẹ kó disturb deal tí mo mú wá yẹn deal two million naira yẹn ó wà very very important má dé bá gbọ́ sẹ́yìn ṣé fẹ́ gbọ́ ó lè bá mi sọ̀rọ̀ sí i èmi ò kàn nígbà kó tì mí ṣubú ni ṣé fẹ́ gbọ́ mi lọ́wọ́ yìí bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ yìí lóríkà mẹ́ta ibi tá a dé yìí ah mo sorry èmi àti àní lè jọ rìn àní lè jọ lọ síbẹ̀ mọ́ ẹni tó fẹ́ kó two million naira fún mi mọ̀ pé ó ti ń sọ fún mi lẹ̀ tèmi kan dẹ̀ ti ń gbọ́ ẹ̀rí ọkàn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí pé two million naira rí ẹ̀mí ẹ̀ rè ṣọdẹ fẹ́ gbọ́ mi ìyá mi fẹ́ jèrè ìyá mi dẹ̀ máa jèrè mi ó máa jèrè wọ́n náà. ṣé o mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa o mọ̀ pé mo mọ̀ pé gbogbo tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú hó gbogbo ẹ̀ ló láì so òde wájú bíbá ìsìn kò máa yẹ rí. Ah, ah. ó yẹ kó ti mọ̀ pé èèyàn ni mí èèyàn máa ṣe bí èèyàn là wọ́n orúkọ èèyàn ò lè yí padà kúrò lórúkọ èèyàn ṣó fẹ́ gbọ́ mi ayé ìgbà yẹn nìyẹn lọ́wọ́ yìí gbogbo tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú a pẹ̀lú àlàáfíà òun ni mo wá láyé mi sórí tówó yẹn máa wó ti sẹgbẹ kàádà fowó mi tówó bá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa sọ pé kó tó máa pọ̀ owó kó pa mí ni àmọ́ lọ́wọ́ yìí kówó lọ dákú fún rẹ̀ mi ìfẹ́ mọ́ a. ọ̀sẹ̀ yìí gangan ni. òní tó yin bẹ́ẹ̀ kò fi wá tó mi. Mm-hmm ẹgbẹ. Kò wá sí mi o. Dọ́kítọ̀, dọ́kítọ̀, dọ́kítọ̀, ok ẹ̀yin ni ọ̀rẹ́ ti wà bí. bẹ́ẹ̀ni sọ wọn ni. sinmi na o. ok sir. ṣẹ́rí lẹ́yìn tí a ṣe àyẹ̀wò lóríṣiríṣi lórí ọ̀rẹ́ yìí a realize pé a rí nǹkan pàtó báyìí. torí ẹ̀ ni mo ṣe wá wí pé tí ọ̀rọ̀ bá ti rí báyìí ó ní nǹkan ká máa ṣe sí i ó yà kẹ́ ẹ lọ church kẹ́ ẹ fi àzín àmì kìíní tó lè sáà kọ́tí mò ń sọ mí ló fẹ́ lọ sọ̀rọ̀. ẹ dọ́kítọ̀ ó ti bọ́ bá ìjọ tó lè tọ́ lọ́wọ́ ló wọ ní ṣórí burúkú. ṣé nǹkan tẹ̀ ń tíra láti sọ ń sè ni pé àìsàn tó ń ṣe ọ̀rẹ́ wa yìí kò sí ṣíṣe kò sáì ṣe. ara mi. no no no no mi ò sọ bẹ́ẹ̀ mi sọ pé kò sí ṣe kò sáì ṣe ṣùgbọ́n tọ́rọ̀ bá ti kọ̀kẹ́ tó kanlẹ̀ ó níbi tá a máa gbé gbà mo lè sọ fọmọbìnrin náà mo sọ fún kí gbọ́ràn ni. wọ́n gbẹ́nu sọ́hún jàre ń tà sọ nìyẹn wọ́n ní ẹni awí fún ọba jó gbọ́ ẹni asọ̀rọ̀ fún ọba jó gbà àwí ìgbà àfọ̀gbá yín òun ló máa ń jẹ́ kí irú yín kẹ́ ti ká àbámọ̀ bẹnu. ṣé ti tán báyìí. mo ti tán ṣẹ́ẹ̀rì. mo ti tán dókítà. wọ́n níbi sábà sọ èmi kò ti yọwọ́ lọ́rọ̀ yín ẹ̀yin ni kẹ́ mọ́ bí tẹ́ máa ó dodo ológun kan máa wá tẹ́ máa gbé yín lọ yìí tọ́ni kọ́ tó wọlé bọ̀ yìí èmi ti yapa mo yẹ ẹsẹ̀ mi o èmi ò lè má bá yín pé bọ̀bì kankan ṣe ti gbọ́ ẹ̀ dókítà wọ́n máa wá gbé ẹrù wọn tó bá ti yá ẹ wo èmi níbi tó lọ́ngọ́ ọ̀fà bàbá ò ní tèmi ṣé lóòótọ́ ni nǹkan tó ń sọ ń pa ẹ̀. ẹ. mi ò ní parọ́ fún yín òun ò dáa rárá nígbà tí wọ́n gbé mi débi tí wọ́n tẹ́tẹ́ mi sí èrò ló ń bà mí hmm, mo ti tẹ́ òkú ẹ̀ sílẹ̀ jésù sílẹ̀ àti tó bá rí gbogbo pákéjì nìyẹn pátápátá ọmọ ogun ẹ̀ dis pákéjì ni o gbogbo ilé gbogbo tí wọn bá sọ fún mi wípé òun ni wọ́n tẹ́ sílẹ̀ o ò lè mọ̀ láéláé ṣé wọ́n á rí wípé àfikún ló ń gbà wá. bẹ́ẹ̀ gbẹ́nu wèrè dákẹ́ ṣé bí mo sọ fún yín ṣé bí mo máa ń sọ fún yín mo kékékéké mo pariwo kí ló dé mo ní ẹ ṣọ́ra yín ìrìn yín díẹ̀díẹ̀ déédéé mìíràn ho ah, ah. àmọ́ bó bá ṣe ń gbapò tún wọlé báyìí ló máa gbapò sí jáde owó tẹfẹ lọ gbà ń tà yẹn òun ló ranjú mọ́ yín ẹ wo gbogbo rísìkì tẹfẹ lọ téèkì ń bẹ yẹn ẹ àbí táwọn oní ti yẹmi sí ṣìṣẹlẹ̀ náà tó ti di pé tómi náà tó ti kú báyìí. ọ̀rẹ́ wa náà ti wá ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà. ẹ má sọ̀rọ̀ mi Ah, ṣé wò mọ̀ wípé ẹni tó mọ̀wé ló mọ̀wé ah. ẹni ah, ó yẹ kó mọ̀ pé i'm a sharp babe. bẹ́ẹ̀ ni wèrè ẹ̀dá jọ ni gbọ́dọ̀ sọ náà rè ìyá ìkẹ́jì ebe àwọn èèyàn ò ṣe. congratulations ni pé gbogbo bó ṣe lọ bó ṣe bọ ọlọ́run ò jẹ́ kí n fi ọlọ́run ò jẹ́ kí n fara pa. táyìn sọ náà ṣì nìyẹn common sense ẹni tó máa wé ló máa wé. ó máa dúpẹ́ pé mi ò eh. fara pa ká eh. eh, ló fẹ́ ṣe kejì ẹ̀ ń bì báyìí. ṣebí torí pé o gbọ́ ìtumọ̀ sọ láti ìhun tó bá yẹ pé ò gbọ́n sí i tó yẹ pé wọ́n lọ pọ̀ mọ́ lọ́mọ tèmi tèmi ló ti forí. ẹ ẹ sísá rẹ fẹ́ alàgbà àwọn ọ̀rẹ́ arábìnrin tí wọ́n gbé wá sí òjò ibi tí mo ní kẹ́ wá wọn lọ ṣé ẹ̀rí wọn ni àbẹ́ẹ̀ lọ. alàgbà àmọ́ síbẹ̀ a gbìyànjú gbogbo ilé tí wọ́n ilé tí wọ́n sọ fún wọn àkọ́kọ́. a bá wọn gidi gan ṣùgbọ́n a bá wọn arábìnrin yẹn èmi àti sista Rebecca náà làbẹ̀ lọ síbẹ̀ àbí sista Rebecca. bẹ́ẹ̀ni kódà àṣà ogun ipa wa ipa tán ní nípa kò sí ìgbìyànjú tá a ṣe àyè ìlòdì. ṣùwàlà níwọ̀n ìgbà tó jẹ́ pé èyí ló di ijọ́ kẹta tí àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ti gbé wá sínú ìjọ àwọn ọ̀dákẹ́ àdúrà ààwẹ̀ àtàdúrà tẹ̀síwájú ẹ wo ẹ jẹ́ ká máa bá ṣẹ́lú àná. Michael olùṣègùn ṣẹ́gun yára sọ̀kalẹ̀ wá lórí níṣẹ́gun rẹ̀ wá ṣe lórí. gbogbo ogun tó ń ja arábìnrin ní kọ̀kọ̀ ní bàbá ìdílé ìyá láàrin ẹbí láàrin ará láàrin ọ̀rẹ́ nínú omi ara nínú ẹ̀dá nínú egungun kí olúwa kó ṣẹ́gun náà kó ṣẹ́gun náà àdúrà. jésù kìí ọlọ́run bàbá mi mọ̀ rẹ̀ ọdún ìgbàlẹ̀ ọmọ rẹ̀ ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ìgbàlẹ̀ ọmọ jésù ọdún ìgbàlẹ̀ ọmọ jésù Ha! Capisco. Capisco. Eh, sísá Jessica, ṣé báwo ni arákùnrin ara arábìnrin? Ó sọ̀rọ̀, ìyàwó ibẹ̀ ńlá yín lóyún. Tiwa. Gẹ́gẹ́ bí a ṣe ń gbàdúrà, amúmọ̀rí ìṣípayá kan níwájú arábìnrin tí ó sì ní agbára ìbá dáa tí ó bá lè jẹ́wọ́ torí ilé ọlọ́run ló wà. ní ìrètí ọmọ èèyàn rìn kẹ́yìn ibẹ̀ ló ti ṣàgbápò rèé á jésù á sísá tiwa òde wo ló lọ kẹ́yìn ìrìn àjò wo ló rìn. alàgbà. ǹjẹ́. súnmílẹ̀ o. súnmílẹ̀ o. Hey girls, àwọn àgbà ní adé ibi iṣẹ́ má ṣe. Wèrè ọlẹ́ ní. Kẹ̀lẹ́ máa wò ó tí wọ́n bá pèèyàn ní Adégòkè tó bá kọ̀ tí ò bá mọ̀ kéde bàbá ẹ̀. Tọ̀hún máa ṣe orúkọ jẹ́ o. Èmi àkànní ọmọ oníyẹ òbèbè ni mo sọ bẹ́ẹ̀. Tí n bá ṣe ìrírí tí èmi bá promise. be This is a sum of six million naira. Look at this. That is crazy. Thank you, sir. Thank you, sir. yeah. Once tell me that you have fulfilled promise to the Pedui. Yeah. Yeah. Oh, the doctor, you know, they fulfilled to you, If you don't forget, ọ̀nà méjì la agreement wa pín sí o nǹkan méjì lẹ̀ dẹ̀ promise me one wípé ẹ fi gbogbo ara ṣiṣẹ́ fún mi èmi náà mọ̀ pé ṣiṣẹ́ fún mi <laughs> then two wípé ẹ jẹ́ mind kò bá jẹni tó sanra kò bá jẹni tó ti rí whoever. chief ẹ má wọrí àwa a máa wọ anybody. that is very good that is very good i love that ẹ máa wọ anybody. We're going release anybody. Yeah, yeah. that is good. Uh, there is a slight difference. Àwọn ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ti wà nínú ìṣe. Kí Èmi gangan kọ́ ló mú láti ṣe lèmi. Èmi náà sì máa máa ṣe o. Bẹ́t ẹnìkan ló fẹ́ bá mi ṣiṣẹ́ yẹn pẹ̀lú yín. Ẹni tẹ̀lé máa enjoy mi, you enjoy. Ṣé kékeré nìyẹn? Ṣèbó lélẹ̀? tèmi tètè rówó èmi náà fẹ́ gun range náà ẹ mọ̀ pé Dangote olórí méjì tó fi ń gun range Ọ̀tẹ́dọ́lá gan tó ń lo Bentley gan òun kò lórí méjì. ṣí ẹ lọ pé inú ọ̀wá àtọwọ́ ti wà lẹ̀ àwọn ti rẹ́ẹ̀dì fún yín. gbẹ̀ngbẹ̀lẹ̀kù. gbẹ̀ngbẹ̀lẹ̀kù ti bọ̀. gbẹ̀ngbẹ̀lẹ̀kù. ẹ relax o ó ń bọ̀ o you like him. gbẹ̀ngbẹ̀lẹ̀kù wọ́n máa ti ní èyí lápá ọ̀nà ọ̀sẹ̀ ọ̀tún lágbọ́n báyìí làdáyé bá mo ti dábàá fún ẹ wọn àbátálágẹ bọ́ bá dà ń orísun kéńdà. ìyẹn túmọ̀ sí pé kíkí báyìí nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣe. lọlá láìṣe. oh yes. Ah. Hmm. Ah. ọmọ ènìyàn kí gbogbo ogun náà kó lè ṣẹ́ ní àṣẹ ọ̀dẹ̀ kó má sì gbérí mọ́ àgbà dáa ọmọ ènìyàn túbọ̀ jẹ́wọ́ délẹ̀délẹ̀ bẹ́ẹ̀ ni bí a ti sọ fún mi. Hmm? ẹjọ́ mi kọ́. ẹjọ́ ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni. ẹjọ́ tàwa ni lára àwọn òbí mi ni mo ti kọ́ wà fún wa yìí. láì ṣe lóyún ètò ìṣẹ̀lẹ̀ ni ọba ọba ń bẹ. ọwọ́ ló mọ̀ tí mo ṣe tẹ́lẹ̀ òkè mi. Ah, ah. ó ti jẹ́wọ́ ẹ̀tọ́ ni. lẹ́yìn àti mọ́mí mo fẹ́ bá yín sọ̀rọ̀ kù. lọ́rọ̀ bò. kí ló dé tí àyà àti mọ́mí mi fi ń jà. à ń jà à ń jà ń èmi àti bàbá òkè ń jà sókè dádì mi máa ju mọ́mì mi mọ́lẹ̀ dádì mi máa làágùn. lágùn ló mo promise yẹ ìní nà bẹ́ẹ̀ mọ́ ọgbọ́ ìní bá jà mọ́ ọgbọ́ ní alọ́mọdé mi rẹ. ọmọ jẹun àkíńdà ọkọ mi. ṣé mo kí máa sọ fún ẹ. kí ló ń sọ fún mi kí n bá gba ti bá o máa rọ o mọ̀ sàn o máa lẹ o mọ̀ náà rùn. wọ́n ti ah! ṣe mí ní ìṣúná wọn tẹ̀ tábà fẹ́ mọ̀ ṣe àmọ̀ tilẹ̀kùn àbí ká máa ránṣẹ́ lọ sí bíbí nù. ó bẹ́ tà ó bẹ́ tà. bíbí ní ìgò tiẹ̀ lọ́lẹ́nu mi mọ́ bọ́ sórí bẹ́ẹ̀ ni. wà á ti tajà wà á. ọba tí wọn mo yá kí gbogbo lọ sọ́dọ̀ yàtọ̀ ìbò yẹn o. yàtọ̀ ìbò ìbò. ibi mo sọ wáyé kí mo fẹ́ lọ́dọ̀ yàtọ̀ ìbò. wọ́n lọ́dọ̀ yàtọ̀ ìbò sọ́ọ̀nù èmi ń bẹ ní ìwé lọ sọ́dọ̀ ìyàtọ̀ lù tí ìyàtọ̀ lù mú òjókòtò ọkọ tiẹ̀ ní tó bá dẹ́gbẹ́ àti tèmi ń ṣe tán tèmi ń bẹ ní ìwé náà máa ń lọ lọ́dọ̀ ìyàtọ̀ lù sọ́yẹ kó rí bẹ́ẹ̀. ṣé bí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ ah! ó dà kí ló fẹ́ kí n ṣe fún ẹ ṣé mo ti jẹun. Ah! mo ti jẹun ètò ìbàjẹ́ tán ìyẹn mú yàn lé. Ah! àwọn amúnipa ọmọ aráyé wọn lẹ́lòmíràn wá ní ṣe bá a wí fún kò gbọ́ ni ọlọ́run máa mú mi yó. ẹ ló ya tolú báwo ni oṣù wa fi báwo ni. ọ̀gá ọlọ́run ti mú ẹ báyìí o ọlọ́run ti mú ẹ o ọ̀gbẹ́ni ìgbà tí mo fẹ́ jáde lánàá láàárọ̀ àná mo ka ẹran mẹ́jọ nínú ọbẹ̀ ìgbà tí máa dénú ọbẹ̀ sí mo fẹ́ jẹun mo fẹ́ ràn mẹ́ta mi wá bá ẹran gidi wá bá àṣàmù egun kí ni sọ̀rọ̀ ọ̀gbẹ́ni wá àlejò wo ló wá wálé oníjẹkújẹ ni wọ́n yà ni. ẹ ṣe gbẹgbẹgbẹ ní sùn ètè ẹgbẹ iná ẹgbọràn rúrùn lẹ́nu ẹyẹ ẹ gbà mí o gbogbo aráalé ìyá tiwa ẹ máa gbà mí abẹ́rùn lórí burúkú ọkùnrin pé lórí burúkú ọkùnrin ni ẹ olórí burúkú ọkùnrin ni ẹ ńgbà tó ò ní òun ló ṣe ń kẹran sọ́bẹ̀ ìwọ akẹran sọ́bẹ̀ fẹ́mi ọba oní skul ṣíìsì òun ló ṣe ń kẹran sọ́bẹ̀. ọgbẹni sọ bí àwọn kí ló ṣí sórí ẹyin ni máa gbá ẹ lójú máa bá ẹ jẹ máa gbá ẹ lójú ìwọ ìwọ bí ẹrẹ wá ṣé mi lakọ ẹ lẹnu ọ̀rọ̀ mo bí ẹrẹ kí ló ṣí ẹ wọ. tèmi jẹ kò ní jà fún ẹ. olúwa kú iṣẹ́ òwe. bàdá ayọ̀ kí ló dé tí mọ́mí Tolú àti dáàdì Tolú fi ń pa èrò. àwọn yẹn wọ́n ń jà nìyẹn wọ́n ń torí àti dáàdì Tolú ìjà náà ń jà yẹn. ọmọ mọ́mí mi ò kí máa ń ṣe bẹ́ẹ̀ o. mọ́mí àti dáàdì ẹ̀ mọ́mí ò ń jà bẹ́ẹ̀. tí dádì mi bá fẹ́ lu mọ́mí mi pa mọ́mí mi wà ń sálẹ̀ dádì mi máa lókè. dádì ẹ máa làágùn. wo tiwa ìwújà tí dádì àti mọ́mí ẹ ń jà ó yàtọ̀ sí ti ìyá Tolú àti bàbá Tolú o next time tí wọ́n bá ti ń jarú ìjà báyẹn wọ́n máa dúró síbẹ̀ o torí wọ́n lè ṣe é léṣe. tó bá máa lọ àwọn yẹn o ọkọ tí wọ́n ọmọ kékeré ọmọ kékeré wọlé kó yẹ pé ìwúwà òṣì táwọn yẹn ṣé ó papọ̀ báyìí ń sìn dáàdì Tolú àti mọ́mì Tolú tó ń ja ìjà ìjà tí mọ́mì àti dáàdì ń ja ó yàtọ̀ sí ti tàwọn eléyìí. ojoojúmọ́ àdè máa lóhùn wá owó á máa lóhùn wá owó kí ló tiẹ̀ dé gan-an. ọ̀gbẹ́ náà máa pariwo lẹ́nu lórí pé owó gbogbo gbà kí ló ṣẹlẹ̀ gan-an. bèbí kó dá àwọn fọkànbalẹ̀ ọ̀gbẹ́ni owó mi tó kó lórí téèbù lọ kó wá fún mi. owó ẹ̀ ni mo kó. owó tí mo kó sórí ojoojúmọ́ ló wá fún omi mọ́lókó sí. ọ̀gbẹ́ni fèmí sílẹ̀ jàre tẹ̀lé. ọkọ omi sínú ilé fún mi jọ. ní jọ ṣé mi wà nù bèbí ẹ ní ọkọ ẹ lèmi ọ̀gbẹ́ni. ádàmà dábàá pariwo lé mi lórí òun wá owó òun wá wá ṣé wà nìkan lórí ọmọ bàbá olówó ni ẹni àbí wà nìkan lówó lágbàlá yé ni. n ò bí ẹrẹ ìyá tó bí mi kò lè fọwọ́ bá mi ṣeré two hundred thousand naira yẹn. kọ sílẹ̀ fún mi mi fẹ́ quality. wọ́n kọ sílẹ̀ fún mi. wọ́n mọ̀ bí ẹrẹ. ṣùgbọ́n má fọwọ́ mi lẹ̀ fún mi onígbèraga ni ẹ. o jẹ́ máa fura lọ́pọ̀ attention bóyá ibi tó ti mu wèrè tó mu wèrè wọ́n wèrè òun bèbí ọkú wàá máa mu school ṣíìsì agbára gbogbo ẹ̀ ló mú mọ́ra wọn ojoojúmọ́ wọn máa pariwo lóde rẹ̀ á máa pariwo ni ọlọ́run ti ẹ̀ ṣàánú yàn ọmọ ọ̀ta òṣì. ọlọ́run lè pa mi. pọ̀ tiwa mò ń bọ̀ mọ́mí ṣẹ́gun mọ́mí ṣẹ́gun mọ́mí tolú kò sí tó sì jìnnà yìí méjèèjì mo fẹ́ sáré dọ́jà o ká bá mi wo tiwa o. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ mi ló mọ̀. ká ní yẹn sí wa báwo ni wọ́n mi nǹkan. ọwà kò tẹ ṣe fún mọ́yìnmí lánàá yẹn tẹ́ lọ sókè tẹ́ lọ wálé wá ṣe fún mi jù. nígbàgbọ́. sórí bẹ́ẹ̀dì. ṣé kò ti sọ bẹ́ẹ̀ nǹkan ṣá. bó ṣe máa ń ṣe ìgbẹ́. òun gbọ́ ti pọ̀ jù ṣá iṣẹ́ àná yẹn ó ní agbára gbogbo ẹ̀ báyìí ṣe ló ń dúró. ṣe ṣe ló kọ́ disturb mi pé iṣẹ́ ẹgbẹ́ tí mo gbé sẹ́yìn yìí ti pé òun máa máa pò ní òun máa. ó tẹ̀ dá ẹ̀yìn là ń wá ẹ wá wo ìṣẹ̀lẹ̀ à ń bọ̀ láyé àti yẹmísí ọ̀rẹ́ yìí lójú ọ̀nà. bẹ́ẹ̀ ni àti yẹmísí. kí ló ṣe wọ́n kí ló ṣe ẹ má wọ́n dọ́lẹ̀ ẹ má wà nù ẹ̀ n kó bàbá wèrè ní bọ̀bọ̀ yẹn ṣá kò lówó lọ́wọ́ dẹ̀ ní kí màá tó ń yọ wọlé sábà kí ni mo ṣe fún mo fọ́ orí ìyá ẹ̀. Ah, ah. wàá fìgò fọ lórí kó mm. dáa o. Ah, ibi tó ti mọ̀ wá nà ṣó fẹ́ bójú wa jẹ́ níbẹ̀ ni ń pẹ́ kójú yín tó bàjẹ́ kẹ́yìn gan tó bàjẹ́ kí ló wá kan tèmi pẹ̀lú gbogbo yẹn. àbí kan ti ń ṣe ẹ ni. pẹ̀lú ẹ̀ ẹ́ máa lọ kirikiri olóṣì. Hmm? o oh, notice kankan látàrí. owó bèbí tó wà lẹ́yìn ẹ̀yìn. kí ló ṣe gbọ́jọ́ kù ni. ó wá dún nǹkan tó ti ń mu látàárọ̀ ni. tó wá kú sí bí òkú ìjọba ni. kò kan yé kó kú. báà báà máa. ilé ẹ̀fẹ́ lọ́ba mi fi crate crate lọ́ba mi fi kọ́ tiwọn. What's up? Kí lorúkọ ẹ̀? Ilé ò mọ̀ra mọ́ ti yó. A ní kí lorúkọ ẹ̀? Tó bá kú sí bí òkú ìjọba náà máa fi ẹ̀ ṣe. Lóòótọ́ ti ya wèrè orígbé yẹn wò. Ah! Ọlọ́run o. Kábíyèsí Ọlọ́run ṣé ẹni báyìí wo arábìnrin níwọ̀n ìgbà tí o ti jẹ́wọ́ ní ilé ọlọ́run o ti rí ìtúsílẹ̀ o sì ti rí ìwòsàn ṣé ẹ wá rí báyìí èyí á jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn abiyamọ bó tilẹ̀ jẹ́ pé inú yàrá kan ni à ń gbé ní bàbá àti ìyá bá a bá fẹ́ máa bára wa ṣe nǹkan kan pọ̀ ó dàbí a máa mọ́ lójú àwọn ọmọ tí à ń bí ìyẹn ò túmọ̀ sí pé ká má máa fara mọ́ lójú àwọn ọmọ wa bá a bá tilẹ̀ fẹ́ ṣe eré tìí àbí tọ̀hún ṣẹ́yìn rí i pé láti ara ìyá àti bàbá rẹ̀ ló ti kọ́ sáré àwọn obìnrin bíi ìbàjẹ́ débi pé yóò máa rán ọmọ rẹ̀ lọ sílé àlè torí àtijẹ́ lọ́mọ rẹ̀ obìnrin àbọ́kùnrin pàápàá jùlọ obìnrin ni lọ bá bọ̀dá lágbájá kò lọ gbowó wa tí yóò sì mọ̀ pé ó ń pa iye ọmọ rẹ̀ lẹ́nìí ṣe torí àti jẹun bí ìlú tilẹ̀ lé kò ní ká wá ba iye ọmọ wa jẹ́ àbíkò yé ní báyìí a ti wá gbóhùn àdúrà sókè yóò bàtí arábìnrin ti jẹun ní ọlọ́run kí gbogbo ogun náà kó lè lọ sókè gbàgbé.